والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثاني والعشرين وستمائة وعن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وآله وسلم يقبل وهو صائم ويباشر وهو صائم ولكنه كان أملككم لإربه متفق عليه واللفظ لمسلم وزاد في رواية في رمضان وعن وعن ابن عب وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وآله وسلم احتجم وهو محرم واحتجم وهو صائم رواه البخاري وعن شداد بن أوس أن النبي صلى الله عليه وآله وسلم أتى أتى على رجل بالبقيع على رجل ماذا عندكم رجل أن النبي صلى الله عليه وآله وسلم أتى على رجل بالبقيع وهو يحتجم في رمضان فقال أفطر الحاجم والمحجوم رواه الخمسة إلا الترمذي وصححه أحمد وابن خزيمة وابن حبان وعن أنس بن مالك قال أول ما كرهت الحجامة للصائم أن جعفر بن أبي طالب احتجم وهو صائم فمر به النبي صلى الله عليه وآله وسلم فقال أفطر هذان ثم رخص النبي صلى الله عليه وآله وسلم بعد في الحجامة للصائم وكان أنس يحتجم وهو صائم رواه الدار قطني وقواه القحل للصائم وأن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وآله وسلم اقتحل في رمضان وهو صائم رواه ابن ماجه بإسناد ضعيف وقال الترمذي لا يصح في هذا الباب شيء من أكل ناسيا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه متفق عليه وللحاكم من أفطر في رمضان ناسيا فلا قضاء ولا كفارة وهو صحيح حديثي جاء حديثي تسيكي أنا دا لولي أقاك لنا ودا جو الصيام حديثي على قوة وصفوا نكبا إدام إليك عائشة رضي الله عنها tó fi dá oníbèrè lóhùn nígbà tí oníbèrè ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ pé ǹjọ́ wa tọ́ fẹ́ni tí máa ń ṣe suyam sawa'un akana dhalika fi Ramadan aw fi ghayri Ramadan ǹjọ́ wa tọ́ kó fara kura pẹ̀lú ìyàwó rẹ̀ sósì tọ́ kó kunu pẹ̀lú ìyàwó rẹ̀ eléyìí ni ìbéèrè tí wọ́n ṣe lọ́dọ̀ Aisha radiyallahu anha. torí pé ìdí tí wọ́n fi ń bi léèrè yàtọ̀ sípò ní mímà ni ó tún jẹ́ ìyàwó sallallahu alayhi wa sallam àwọn sì jẹ́ tó ṣe pé ìdánábì ń ṣe ní nínú ilé àwọn ni wọ́n ríran rí jù sọ fáwọn èèyàn nípa rẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe mà pàṣírí kálukú ọwọ́ ìyàwó àṣírí kó wa ta torí ẹ̀ ló ṣe jẹ́ kí wọ́n á béèrè lọ́dọ̀ Aisha radiyallahu anha àìsí sọ ìdí tá a máa fi lọ́ọ́ ṣe béèrè sábàbí mi tí wọ́n fi máa lọ́ọ́ ṣe béèrè lọ́dọ̀ àwọn ìyàwó anabi Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wípé àwọn ọ̀kan fira wọn sípò ìyàwó lásán wọn fira wọn sípò ìyàwó lásán wọn tún fira wọn sípò. Si akẹ́kọ̀ọ́ kódà àwọn gan lakẹ́kọ̀ọ́ àgbà nítorí pé àwọn ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam ní gbogbo ìgbà láti ti sọ pé nínú tó yẹ káwọn obìnrin òde ìwòyí káwọn náà wa wà rẹ̀ nìyẹn lára àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa nítorí wípé àwọn òṣèṣì eléyìí máa ṣe tọkọ rẹ̀ ó ní mà tí wọ́n máa sàwọn aráyé láǹfààní pẹ̀lú ọmọ yẹn ṣùgbọ́n táwọn ìyàwó rẹ̀ táwọn kàn jẹni tó yẹ kó wọn dààmú pẹ̀lú ọmọ tó ọmọ yẹn àwọn máa gbọ́dọ̀ tiwọn ká wọn ò ní fetí sí ti máa ń sọ á ń bọ̀sibọ́sí pé tọ́kan nínú àwọn obìnrin ẹgbẹ́ wọn wọ́n bá lọ́ọ́ ṣèbéèrè kankan lọ́dọ̀ wọn nípa táwọn rò eléyìí khasara ni ẹ̀yẹ kátara àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam káfí kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó àwọn onímọ̀ láyé èdè tòní olódo ni wọn nítorí pé àwọn dààmú fún mà wọn sì dààmú pẹ̀lú ntọ́kọ wọn mà ìdènà tó fi jẹ́ pé wọn àwúlò láti pé wọn máa kó obìnrin ẹgbẹ́ wọn gan lẹ́kọ̀ọ́ ẹni tí irú àdánwò yìí bá bá àfi múra kó de sòkòtò rẹ̀ kó lè o nítorí pé ó ṣeé ṣe wọ́n pé ìyàwó yìí ní ọ̀rọ̀ ayé jù fáwọn ọmọ ìgbàdí ọba ama kankan kí ni tẹ́ni tí ọmọ fẹ́ kọ́ ẹni tí ọmọ kí ni fàkìdù ṣẹ́yí láàyò ọ̀pẹ́ ǹjẹ́ ò ní kò lè fi tọrọ eré ilé ìjẹ́bù sì jẹ́ anabi sallallahu alayhi wa sallam tí Aisha léèrè ó bí máa fẹnu pẹ̀lú àwọn ìyàwó rẹ̀. nígbà tá ànábì ń ṣe as-siyam èyí tó bá sì fi mú kọ́ máa fẹnu kónú pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ ńgbà tí ń ṣe siyam àmọ́ pé ní tó dájú sáká ni pé irú rẹ̀ náà máa wáyé dáadáa nígbà tí ò sí kíni nígbà tí ò sọ ìdí ni wípé ìgbà tó siyam wà ènìyàn ní láti ṣọ́ra gidigidi. Gidi fẹ́ni tí kò bùkátà láti ṣọ́ra fún tẹ̀wọ̀n ké nínú Ramadan ò gbọdọ̀ súnmọ́ ìyàwó rẹ̀ a sì ti mọ̀ ikú wọ mọ̀ọ́bọ̀mù nẹ́ẹ̀rì mi mustasghari sharari eléyìí tó jó títí títí títí wọn rí pa nínú ná sẹ́wọ̀n pé ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ta aná lásán ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú pé kíìsì ara yín ó lè di wípé ọkọ ò lè mú mọ́ra mọ́ ìyàwó náà lè má gbàmà àfi káwọn ọba ara wọn lò àmà dáràn kàfàrà ẹ ebi yẹn náà ní dáràn rẹ bàbá sì dá ìbẹnu ká máa sani so kó tó di pé wọ́n dá wọ́n lè máa fojú commonize ẹ̀ ṣùgbọ́n gba tí yẹn bá dá tán àfà kì í rọrùn ma torí ẹ̀ ni ló ṣe jẹ́ wípé ẹ̀kọ́ ńlá ń bẹnu eléyìí nínú sábàbí tí máa bí ìfẹ́ láàrin ọkọ àtìyàwó òun náà ni kọjá yìí pé ọkọ ó ń fẹnu konu pẹ̀lú ìyàwó rẹ̀ ìyàwó ó ń fẹnu konu pẹ̀lú ọkọ rẹ̀ lọ́dọ̀ àwọn tí ó ti fẹ́ yàwó tí wọn sì tí lọ́kọ wọn àwọn akérò kí ni eléyìí ọkọ mọ̀ náà ọgbọ́dọ̀ máa ṣẹlẹ̀ náà frequently àbí always àwọn máa wò bẹ́ẹ̀ by the time tó máa ti fẹ́ra wọn tán gẹ́gẹ́ bí àwọn táwọn ti gun òkè odò ń tiwọn so àwọn àwọn mọ tí ọba ti níyàwó tán ó ṣeé ṣe kọ́jọ́ pé tí ọkọ bá ń gbẹnu bọ̀ kí àwọn sọ pé mi ráàyè gbogbo eléyàn nísìn àbí kó sì jẹ́ pé àwọn náà ní gbẹnu bọ̀ pé dákun gbẹnu sọ̀hún sàrẹ́sẹ́ mọ̀ pé nǹkan ó lè má jọ bí wọ́n ṣe ń wí má ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam tá rẹ̀ kẹ́kọ̀ọ́ òun tiẹ̀ ìyàwó òfìgbà kan sá lójú ìyàwó òfìgbà kan sá lójú ẹ̀ rí mùsíbà tí ń dà wọn ọkùnrin láàmú láyè sí ti wọn òun náà ni kójú ògbébì kan bàbá ọ̀daràn torí pé tó bá jẹ́ kójú bá ń gbébì kan oníkálukú sì nítẹ́lọ́rùn ọláyọ ọkàn pẹ̀lú tiẹ̀ tọ́lọ́run fún un gbogbo àwọn obìnrin yẹn ọba máa jọ àwọn ọkọ wọn lójú wọn ọba sì máa pọ́n wọn lé àwọn ìyàwó náà ọba sì máa rírì wọn ṣùgbọ́n gbọ́dọ̀ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ yàwó tán kó tó máa wò ó pò ń ṣe kàsára nítorí pé tó ń wá fẹ́ yìí náà gan ní ìsìnkú olórí lẹ́gbẹ̀ẹ́ àwọn tó wà ń ta sọ ìdínú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ìjọ àkọ́kọ́ tó ń fẹ́ra wọn nìdùnnú máa mọ̀ kọ́lọ̀ wọn bọ́ sànù wa torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ kà kún pé àwọn òun gold tó ní gbogbo àwọn obìnrin yòókù tó ṣe ìyàwó òun láwọn ẹni tó wà nípò ẹni tó ń lè fẹ́ pàǹdà lásán ni wọn yẹ ṣe pé bí ìyá rẹ o àbí àwọn àbúrò àbáwọn àǹtí rẹ àbáwọn ọmọ rẹ o so àmọ́ àwọn ẹni tó wà ń pòpò lè fẹ́ wọn ọkọ àwọn kún pé ẹ dákun ẹ wọn kálukọ bára rẹ lọ ẹ má bà tèmi jẹ́ so yóò jẹ kọ ka ìyàwó rẹ kún torí ẹ wọn lánàbí sallallahu alaihi wasallam ó máa ń fẹnu kónú ní ìgbà tó wà nínú as wáyé o fẹnukónú ó póríṣiríṣi ètékètè fẹnukónú ni tọ ètékètè ẹnìkan wá yọ ahọ́n sínú ẹnu ẹnìkejì ẹni tí wọ́n wá fa ahọ́n sínú ẹnu rẹ̀ sínú ẹnu rẹ̀ ọ wá fa ahọ́n ọ̀fà lá tó bá fa ahọ́n ẹnìkejì lá kò síbi tọ́ọ̀rì òsè ní kó sí ọ ní kíni ọ̀nà ọ̀fun ẹ mọ̀ pé itọ́ kìí ba àṣìyàmù jẹ́ bí itọ́ onítọ́kọ́ olùkọ́ kíyèsí itọ́ ti wa fúnra ara wa kò ní ba àṣìyàmù wa jẹ́ torúkọ́ lómi kan lè lọ sọ rálẹ̀ fún tí ó sì tó bá ti lè fa itọ́ onítọ́ báyìí tó bá ti lè wọnà fún rẹ àṣìyàmù tó níbàjẹ́ nù torí ẹ̀ ìmọ̀ afẹnukonu pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ nítorí gbà lérò pẹ̀lú rẹ̀ ní kékeré ètékété eléyìí sì ń túmọ̀ sí wípé anabi sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ìyàwó rẹ̀ wọ́n ní àmójútó tó péye fẹ́nu wọn nítorí pé tí ò bá ti sí àmójútó tó péye fẹ́nu akramakumullah tẹ́ni tá à bá sọ̀rọ̀ bá jẹ́ pẹ́nu rẹ̀ ń kọ́ àwọn gáàsì kan jáde sẹ́yìn kí èèyàn ọmọ súnmọ́ ẹ̀yìn ládùúgbò bíi náà sọ. ṣé ẹni tí àfẹ́ sùn ẹnu wa mọ́ ibi tó wà nígbà tí ń sọ̀rọ̀ ṣe láwọn agbègbẹ́nu wa àbí gbẹ́nu sọ̀n èwo láwì gbẹ́nu sọ̀n ni tó o túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam ó lámòjútó fún ẹnu rẹ̀ bẹ́ẹ̀ ti rí lóríṣiríṣi ní báàbù síwáàk anabi sallallahu alaihi wasallam lóru ni lọ́sàn-án ni ó wọlé ni ó ti sọ̀rọ̀ pọ̀ ni ó dákẹ́ pọ̀ ni ó jí lóru ni qabla gbogbo ebe bá nàbí sọ máa rùn papọ̀ sallallahu alayhi wa sallam bó wàá ní ìyàwó èèyàn tó bá rí ni wọ́n sì wá neglect ẹnu tiẹ̀ wípé wọ́n lọ ọmọ tó ń fọ̀ ní òní kankan tèmi yọ tẹ yọ tẹ ni eléyìí jẹ́ báwọn. tọ́ wa huwa sa'im ó túmọ̀ sí pé anabi wa ọ̀gá ni sọ pé ó máa ń fẹnu pẹ̀lú àwọn obìnrin rẹ̀ nígbà tí ó ń ṣe as-siyam wọn ò sì sọ pé padà já sí nǹkan míì tá a ṣe léèwọ̀ nínú ọ̀sán as-siyam ó túmọ̀ sí pọ̀ gàlà nàbí sallallahu alayhi wa alihi wa sallam nínú kákó rẹ̀ níjànú kódà tá àyíṣẹ́ ọ̀bá sọ ọ́ kó yé wa. torí ká ti mà pé ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe wípé tí wọ́n bá fi lè bára wọn lọ́wọ́ pẹ̀lú ìyàwó torí tó bá rí tí ọwọ́ ìyàwó òun tó ṣe bòmùbòmù mọ́ ń lọ́wọ́ yóò pé a ọ̀yà kátó wá pé ẹnu kọ ẹnu ọ̀pọ̀lọpọ̀ lọ́wà ló jẹ́ pé ara rẹ̀ ó ṣèkì tára rẹ̀ bá sì ṣèkì òní máa ti ń ṣe má ṣùgbọ́n Ànábì sallallahu alayhi wa sallam kò sí nǹkan kan fún sùyàmù rẹ̀ bẹ́ẹ̀ ni a máa fara kura pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà tí ń sọ sùyàmù yẹn ni kíkẹ́ ẹjọ́ dúró kẹ́ ẹ dì mára yín eléyìí ni wọ́n ń pè ní almubashara ṣùgbọ́n tó bá wá nínú alukur'an a máa túmọ̀ sí balùpọ̀ fal'ana bashiruhun bashiruhun náà bẹ́ẹ̀ ni kí ni ẹ máa bá wọn lò ṣùgbọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ló bá wá nínú alukur'an ìtumọ̀ rẹ̀ léde lárúbáwá òun náà ni pé àdìmára wa. tọ́ ìjẹ́ tó lè bá yé kí ló dé tó fi jẹ́ kí táwọn gbólóhùn ìbálòpọ̀ bá wá nínú alukur'an wọ́n máa ń wá lọ́nà tó ṣe pé lóye ló lè mà onílàákàyè ló lè hàn sí nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tó ga pé kẹ́ẹ̀tì ẹ̀ má bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀ gan-an làwọn kankan ń bẹ jàǹkélédè yorùbá náà wọn bára wọn lò ẹ̀kọ́ ni àbí ẹ̀kọ́ ni tó bá yẹ pa sábà lẹni tí ń sọ̀rọ̀ ó ní bó ṣe lè sọ́nà àbí ẹ̀kọ́ ni tí gbogbo yẹn kọ́ ọmọ abú lọkùnrin ọkùnrin fa ó tún lọ ọmọ abú ni àbí bàbá òfò nítorí pé gbólóhùn tó bá lò yóò tọ́ka sí bó ṣe lẹ́kọ̀ọ́ àti bí ó ṣe lẹ́kọ̀ọ́ sí torí ẹni Ibn Abbas radiyallahu anhuma ó ní nígbà tó wòye sáwọn gbólóhùn tó lọ́ máa ń lò sí ìbálòpọ̀ ìbálòpọ̀ ìbálòpọ̀ náà alukur'an ó rí i pé gbogbo àwọn gbólóhùn yẹn wọ́n máa tọ́ka sí ní àti jìnnàjìnnà ni. fa kayfa ta'khudunahu wa qad afdha ba'dukum ila ba'din wa akhadna minkum mithaqan ghalidha afdha ba'dukum ila báwo lẹ́sìn gbà nígbà tí ẹnìkan nínú yín tó ti sọ̀rọ̀ alẹ́ fẹ́nìkejì nígbà tí ò sẹ́nìkan láàrin wọn so ibẹ̀ yẹn ẹni olóye ló lè yìí so bákan náà ọlọ́wọ́ bá wa ó tún sọ pé awúlẹ̀ amẹ́sítọ́mù nìsà awúlẹ̀ amẹ́sítọ́mù nìsà abẹ́rẹ́ fáwọ́ kan àwọn obìnrin so ìtọ́lọ́nsìn sọ fún wa ń bẹ̀ náà ni ìbálòpọ̀ hunna libasun lakum wa antum libasun lahun aṣọ yín ni wọ́n ṣe ńgbà tẹ́yìn náà sì jẹ́ aṣọ tiwọn náà tó gbogbo eléyìí àwọn gbólóhùn tó lọ́wọ́ bá máa ń lónu wọ́n bá ara wọn lò wọ́n bá ara wọn lò. torí ẹni Ibn Abbas ni abhimu ma abhama Allah gbogbo ń tọ́lọ̀ ń gbé pamọ́ ẹ̀yin náà máa gbé pamọ́ ẹ̀ máa yàsà torí ẹ̀ nísìnyí wọn yorùbá ṣèrè ń bí nítorí alọ́bẹ̀ yẹn nu ìyẹn ni pé ó máa ń dìímọ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn náà dìímọ̀ tẹ̀lé ìjẹba anábìyà sallallahu alaihi wasallam ń sì kọ́ alẹ́ kọ́ pé kọ́dà kó sì kóbìnrin ṣe nǹkan oṣù kò sí tó burúkú torí ẹ lọ́jọ́ kan anábì wà pẹ̀lú Aisha radiyallahu anha wọ́n jọ sùn dìde kúrò lórí ibùsùn kí ló dé kí ló ó ló ti dé ní nǹkan oṣù àbí sàn mọ́ra padà sórí ibùsùn subhanallah yẹtù kó tó ó dé náà nìkan náà oṣù túlẹ̀ pé kínní kí ọmọ sallallahu alayhi wa sallam kò sí bẹ́ẹ̀ sọ ẹ̀kọ́ mbẹ́mbẹ́ ó túmọ̀ sí pé ńgbà tánabi ń ṣe sùyàm ó máa ń dì má àwọn ìyàwó rẹ̀ náà. walakinnahu kana erbe. li irbihi o. òun lẹni tó ní kápá jù lórí bùkátà téèyàn á máa ní sí èèyàn oríṣi kejì òun lẹni tó ní kápá jù lórí ẹ̀mí rẹ̀ nípa bùkátà tọkùnrin máa ní sóbìnrin tóbìnrin máa ní sọkùnrin kò sẹ́ni tó lè kóra rẹ̀ ń jánu bí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí rẹ̀ ẹ má rò pé ńgbà tí mo ti wá sọ ọ̀hún ìtumọ̀ rẹ̀ wá ní káyìn náà lọ máa fẹnu kunu pẹ̀lú àwọn ìyàwó yín o ìyẹn ni pé ní táyì ṣàǹsọ̀nù ẹ má rò pé ìtumọ̀ rẹ̀ náà ni pé káyìn náà lọ máa dì mọ́ ìyàwó yín o torí pé inú pẹ́ ń fẹnu kunu pẹ̀lú wọn láti rẹ ẹni tí ò ní gbà mọ́ o bákan náà inú káyìn máa dì mọ́ra yín láti rẹ ẹni tí ò ní sékíní tí ò ní gbà mọ́. eléyìí jẹba rìwáyà kan àwọn olùmọ̀ nípa fiqh ìyapọ̀ ẹnu wà rìn wọn nípa pé sáà lè fẹ́nu kúnú pẹ̀lú obìnrin wa a sì lè dìímà nínú Ramadan àbí gbogbo àgbọ̀dọ̀ wáyé a rí apá kan nínú wọn sọsọ pé lè yọ ọ̀tọ̀ rárá ọ̀tọ̀ rárá anabi sallallahu alaihi wasallam nìkan lè léyìí lè tọkùn abẹ́rẹ́ tí Aisha sọ ni wọ́n lé anabi sallallahu alaihi wasallam olóníkàpá jù láti kóra rẹ̀ ń jà yàtọ̀ sáwà. a sì rí nínú àǹtọ́ ni ọ̀tọ̀ ọ̀tọ̀ fún gbogbo ẹni tó nàbà ti lè kóra rẹ̀ ń gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìlèkóra ẹni ń jànú ń bẹ fún ànàbì sallallahu alaihi wasallam ló mú máa ṣe bẹ́ẹ̀ ti lè kóra ẹni ń kò burú a nínú ẹni tó sọ pé fàgbàlagbà tó ti darúgbó yàtọ̀ sí ni arúgbó kò burú kó fẹnukonu pẹ̀lú ìyàwó rẹ̀ nínú Ramadan kò burú kó dì mọ́ ìyàwó rẹ̀ àmọ́ ọ̀dọ́ à kílódé wọ́n ní torí pé àdìsí kan wá ẹnìkan á béèrè pé sóò lè fẹnukonu pẹ̀lú ìyàwó nínú anábì ní rárá ẹnìkan tún á béèrè anábì ní kò burú wá wò wò rí i pé ẹni tó sọ fún pé rárá ni ẹni tó sọ fún pé kò burú rí i pé kíni arúgbó ni eléyìí tó dọgba ni pé kò burú kò burú kọ bá darúgbó kọ bá jọdọ kò sí tó burú mbẹ ó lè fẹnu kónú pẹ̀lú ìyàwó rẹ̀ ó sì lè dìmọ́ ìyàwó rẹ̀ nínú Ramadan eléyìí ọba ọsùnyàmù jẹ lópin ìgbà tí màá níyì ọba ti sékéni tí ò bá ti jáde tí màá níyì ọba fi lè jáde pínrín sùyàmù yẹn bàjẹ́ ni kódà tó ń ta ìbálò tí màá níyì ọba ti jáde pínrín sùyàmù bàjẹ́. Imaamu Malik rahimahullah ó ní kò tiẹ̀ tọ́ rárá rárá ni tó bá sì lọ́ọ́ dán wò pínrín tí màdí yìí bá fi lè jáde pínrín sùyàmù rẹ̀ bàjẹ́ àkànní sọ pé ó sì kàfàrà ni àmọ́ ọ̀sán padà mo rò pé wa tí màdí tó bá ti jáde lọ́dọ̀ Imam Malik kí ló sáwẹ̀ kí ló sọ sùyàmù ó bàjẹ́ kò ní ṣe kàfàrà àmọ́ yóò san sùyàmù yẹn padà ètò ni pé màdí jíjáde rẹ̀ lásán kò bá sùyàmù jẹ́ ìtọ̀ ọ̀rẹ́kẹ́ tó bá kó ńlọ́ba jáde kó bá sùyàmù jẹ èwo lọ́ba sùyàmù jẹ mẹ́lì tó eléyìí lè tọ́ dọ́gba jù torí ẹ mẹ́lì ó jáde lára rẹ kó bá sùyàmù rẹ jẹ ó dìgbà tí mẹ́lì ìbá tó jáde tọ́ba eléyìí ọ̀hán túmọ̀ sí pé kó wá lọ bọ́yàwó sí wòhò kó náà bọ́ wò kẹ́ máa fọ́ rárá yín la kẹ́ máa wòrà yín wípé wọ́n ti sọ pé fífọ́ para wa láò dídì mọ́ra wa o mọ́ gbọ́ o wọn ní kọba bá sùyàmù jẹ́ o tó sẹ́yìn mọ̀ pé pẹ̀lú báyẹn níta ń yọ ṣẹlẹ̀ dẹ́bi ẹnìkanu tó ń béèrè ó ní ẹjọ́ ọ̀nà wo la máa gbé gbà kí ni kí wípé ẹ òun lédè kúkúrú òun báyàwó ń lò nínú kí ló ń ṣe ẹ ó dẹ̀ so <laughs> kí láwọn á fèsì ẹ ṣe kàfàrà ni ẹ jọ sà ṣé o lè mọ kàfàrà yẹn details ah ẹlòmíín ní àyà lẹ́yìn tí ẹ dára ẹ̀ tó tún jókòó ti pé yẹs ọtẹ bàtì nígbà tí mo á sọ fún wọn pé sóò nìkan ni àbí àti ẹ̀yin méjèèjì àbí tó bá yẹ kó wọn gbà tipátipá ló fi mú òun ọ̀daràn sọ́ọ̀mù yẹn nìkan ni ọ̀sán padà eléyìí jẹba torí ẹ ìdí táwọn fi sọ pé kò burú ọtọ pé kò fẹnu kunu pẹ̀lú ìyàwó rẹ̀ oní ẹni hadith torí pé tó bá jẹ́ haram ni Aisha ọba tó pé kọ̀tọ̀kọ̀tọ̀ náà ni ṣùgbọ́n tó ń tọ́ka sí ni pé anabi ló lè kóra rẹ̀ ń jánu jù kò túmọ̀ sí pẹ́lú míì náà lè kóra rẹ̀ ń jánu àmọ́ tí anabi ló lè kàǹkà tẹ́lẹ̀ náà ń kọ́ sẹ́fún náà lẹni táwọn ń wá òkọ́ sí i ọgbọ́dọ̀ ga jù wá lọ́nu gbogbo nǹkan náà ni tòkò túmọ̀ sí pé ẹ̀yin ń o gbogbo yín pátá porongodo ẹnìkan nu yóò lè kóra rẹ̀ ń jànú wule tí wulẹ̀ ó kéré ni nítorí pé ọ̀pọ̀ nínú wa náà ní ìsìn lásìkò tí ò ṣe sùn yàn kò sí bí ìyàwó rẹ̀ sì lè ṣe kò sí bó ṣe lè pé ọtún ni láì jẹ́ pé wúrẹ́ bu torí pé ní kálukú nígbà tó rí bá gbófo tí ò sí àwọn nǹkan kankan tó tó tó serious tó serious tó serious wá sí èèyàn ló tó rántí pé bóyá òfobìnrin kan lé àbóbìnrin kan ló jókòó tí ọ sáwọ lẹlẹ yàtọ̀ sáwọn tí ò fẹ́ yàwó rí o torí kó àwọn tiwọn mọ́ṣíkìlà tó bá wọn ọ̀gá ọlọ́wọ́n sànù wọn tọ́ lẹ́yìn eléyìí nǹkan míì tá a tún fi sọ pé kò burú ọ̀nà ní hadith Umar radiyallahu anhu asáré wa bá nàbí sallallahu alaihi wasallam ó ní mo parun mo sì kó parun báyìí kí ló ṣe ó ní mo fẹnu kunu pẹ̀lú ìyàwó mi nínú Ramadan anabi sallallahu alaihi wasallam sọ pé ara'ayta law tamadmadt báwo ni tó bá yẹ kó fomi yọnu ni ṣé yóò bá sùyàmù rẹ tó ní rárá ó ní kadhalik bẹ́ẹ̀ náà ní fífẹnu kunu pẹ̀lú ìyàwó rẹ kọ bá àsùyàmù rẹ àmì ẹsà kéèsì o mọ́dúnmọ́bọ̀ tí ọba sùyàmù jẹ́ òun náà ní pómi òsè kínni kò dọ́nà ọ̀fun àmọ́ fífomi yọnu tó bá ti mú kómi ọdọ́nà ọ̀fun kí ló ṣe sùyàmù ọba jẹ́ bẹ́ẹ̀ náà ní fífẹ́ ẹnu kónú pẹ̀lú ìyàwó rẹ̀ wá bẹ̀rẹ̀ sí kótó rẹ̀ mì títọ́ rẹ̀ bá ti dọ́nà ọ̀fun rẹ̀ kí ló ṣe sùyàmù rẹ̀ náà eléyìí túmọ̀ sí pé kí wọn náà mójútó ẹnu rẹ̀ wọ ìyàwó torí kọ́kọ́ rẹ̀ lè fẹ́ mu itọ́ rẹ̀ kó wá rí pétọ́ ọ̀rùn àkàràmọ̀ kó mọ̀ kò sí tọ́tù irun sáwọn lẹ́la àmọ́ tẹ́ ẹ bá mójútó ẹnu rẹ̀ wọn wá enu i pé tó ẹnu rẹ rùn oorun rà ẹ tiẹ bọọnu ẹ̀ẹ̀kan náà ni tọkùnrin bá ti rí kóbìnrin ọ̀bùn ni tiẹ bá nù torí rẹ̀ ká mójútó ìmọ́tótó ọ̀pàtàkì eléyìí túmọ̀ sí wípé yẹ́nìkan bá béèrè pé nu Ramadan òun kàn ronú pọ̀ obìnrin ní ìbájáde ọwọ́ abẹ́ gbogbo eléyìí fẹ́ràn pé kò súnmọ́ kò fọ́ kàn kò wó ìrònú lásán ni mẹ́tí ìjáde á sọ pé sùyàmù rẹ̀ ńkọ́ ọ̀la làáfíà kọlọ̀ tààbà àmàlà ìdáni kí ló dé tó fi kó à ń sọ sùyàmù ìwọ ìrònú nípa obìnrin ó ronú pa alukur'an ó ronú nípa káàbà ó ronú nípa gbósùwò lọ́sẹ̀lẹ̀ oṣù Ramadan gbogbo eléyìí wọn á ronú obìnrin bákan náà ẹnìkan sọ yìí pé òun kàn sùn tìyàwó òní o ló ń bá rí tí màdí ìjáde á sọ pé kò sí tó ṣe sùyàmù rẹ àmọ́ ṣọ́ra o tòró òní yé sùn tì máa tí màdí ọmọ ni màdí yìí náà ṣe kí ni ọba tẹ̀lé ètò sì náà subhanallah àsìkò tó wa ahabbu shay'in ila nafsi ma muni'at ntẹ́mi èèyàn máa fẹ́ràn jù ní tí wọ́n bá ní má ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ló ti wà kí Ramadan náà tó dé ibi iṣẹ́ kálukú ní máa gbà lọ kí lọ́ọ́ adé ìfi wá jẹ́ pé lọ́sàn-án Ramadan eléyìí pàtàkì eléyìí jẹba hadisi ntó ni òsíntó burúkú fẹnukunu pẹ̀lú ìyàwó yawo òsíntó burúkú dìímà tí màdí ìbá sì jáde kò bá sùyàmù rẹ jẹ titi tí ó fi di mani tó bá di mayàwó ni mani yìí bá jáde á sọ rẹ sùyàmù rẹ̀ ẹyọkan ni ó san padà kò sí ẹyọkan yẹn ni ó san padà kò sí kàfàrà ìgbà wo ni kàfàrà ó tó dé tó bá jẹ́ حديث تتل لي وجاء حديث عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم احتجم وهو محرم واحتجم وهو صائم رواه البخاري ولا نبي محمد صلى الله عليه وآله وسلم أدقوا نقاتي هو ننو إكبوكو تقوي إحرام أتندقوا نقاتي هو نقبوكو أنسي الصيام نتري وهو محرم

ní ìgbà tí èèyàn ti gbé ihram ọ̀n tọ́ka sí wípé eléyìí kò múyàn dẹni tó ṣe nǹkan tí ṣíṣe rẹ̀ jí wọ̀ nínú al-ihram nítorí pé ìgbà tí a gbé ihram nínú nǹkan tó jí wọ̀ fún yín òun náà ní kẹ́ ẹ mú nǹkan kan kúrò nínú irun ara yín nínú nǹkan tó jí wọ̀ fún yín òun náà ní kẹ́ ẹ gé nǹkan kan kúrò nínú awọ ara yín kò sì sí bí wọ́n ti ṣe dégò fún yàn tí wọ́n ní fi abẹ́fẹ́lẹ́ tí wọ́n ní fi tọ́ ojú ibi tí wọ́n fi ìgò yẹn sí. ibi tó bá sì ṣe ń fa abẹ́fẹ́lẹ́ tọ́ kò sí tàbí ṣùgbọ́n yóò ṣe déédéé irúngbà mi ṣùgbọ́n ńgbà tó ṣe pé irun yẹn kọ́ làwọn afẹ́ mú kúò bí yìí bá ṣe pójú ibi tá a fẹ́ dégò fún ni la fẹ́ fabẹ́ bò á pè é àṣẹ̀ṣẹ̀ pa gé irun kúrò lára nítorí pé ntáwà ń lé lọ ní kíni fífi abẹ tọ́ ara ká lè bá àrójú ibi tẹ́jọ́ ti jáde eléyẹn èèyàn dáràn o nítorí pé ọwọ́ abẹ yajuzu taba'an ma la yajuzu istiqlala yajuzu taba'an ma la yajuzu istiqlala ọ̀tọ̀ ẹni tó ṣe pé nǹkan kan ló mú kó ṣẹlẹ̀ ní ẹni tó ṣe pé tó bá jẹ́ pò nìkan la bá gbèrò láti ṣe ni àbájẹ́pọ̀ àdáràn tó bá pé irun yẹn gangan la bá gbèrò láti gé àbájẹ́pẹ́ àti dáràn ṣùgbọ́n gbà tí èsì pé irun làwọn gbà lérò láti gé nǹkan táwọn kan fojú sùn ní káṣe kínni káfàbẹ tọ́ ojú ibi tí wọ́n dégò fún tẹ̀lé yìí dídégò nìyẹn dídégò ọjọ́ ọ̀nà kan tí wọ́n máa gbà ṣe wòsàn láti kánàbì sallallahu alaihi wasallam àwọn tó dáyé ànábì náà sì ṣe nígbà tó dáyé àwọn èèyàn sì tún ṣe lẹ́yìn bẹ nínú ọ̀nà kan tí máa fi ṣe wòsàn nítorí pé àwọn ẹ̀jẹ̀ tọ́dọ̀tí tọ́dọ̀tí tọ́dọ̀tí wọn máa péjọ sáwọn àyè kan lára tí bá wá fún yàn láwọn àyè yẹn àwọn ẹ̀jẹ̀ tó dọ̀tí tó dọ̀tí ti ń bẹ lára yẹn pẹ̀lú ògo ọlọ́run wọ́n jáde kúrò lára yóò wá jẹ́ kéèyàn lálàáfíà ń bẹ ẹlòmíín bẹ tó ṣe pé oríkèé kan ní ọmọ arún gbogbo ìgbà tí ó lo gbogbo oògùn tí ò ní ràn tọ́lọ́n bá sì ní kí wọ́n dégò fún láàyè yẹn ni wọ́n bá sì di nǹkan àgbàgbé láéláé ẹlòmíín bẹ tó jẹ́ pé orí fọ́ọ̀nì ní gbogbo ìgbà tó ṣe é pé tó bá ti dégò fún níbi ìpàkọ́ rẹ̀ so yọba di nǹkan àgbàgbé láéláé wáyé o ẹni tí wọn á dégò fún níbi ìpàkọ́ tiẹ̀ nígbà tí irun pọ̀ lórí rẹ̀ wọn ò ní láti fa irun yẹn ni o kìí ṣe pé báyà kàfà bẹ tọ́bẹ̀ kí wọ́n lè rojú ibi tẹ́jọ́ ó ti jáde wọ́n fa bẹ̀ dáadáa kó tó di pé wọ́n fa bẹ̀ tọ́ tọ́ba ti wá jẹ́ pé rú bẹ̀ ni wọ́n bá ti dégò fún yàn tí wọ́n fi wá fárun èèyàn dáadáa èèyàn ti kọ́kọ́ dáràn mahdur min maḥdúrát al-ihram àní sọ pé yajuzu tab'an wa la yajuzu istiqlalan nítorí pé kìí ṣe ń tó kéré eléyìí ti di ń tọ́ pọ̀ ń tọ́ pọ̀ wọ́n yìí ṣírò rẹ̀ sí pé kò sí ń tó kéré ni wọ́n máa ṣírò kò sí fún àbí òye wa tó ń torí de eléyìí báyìí tó bá ti di ń tọ́ pọ̀ ọ̀ràn nu tọ́ ẹlòmíín bẹ tó yẹ kí wọ́n sàṣì tó bá dégbò fún láàyè ibi tí ń dùn látàrí wọn sàṣì ìgbà míì ọlọ́run máa fi mu kó pátápátá torí ẹ̀ dídé gò ó ń bẹ nínú ọtíbù nàbàwò ó ń bẹ nínú ọ̀nà àwòsàn tó tọ̀dọ̀ ànábà Muhammad sallallahu alaihi wasallam wa so torí ẹ̀ nǹkan tó yẹ kí mùsùlùmí kọ́ máa ṣe ni láti gbàdégbà lóòrèkóòrè á sì mà pé mímọ adégò ó ń bùkátà kún ọfà abẹ tọ́yàn láà eléyìí tí ó ń bùkátà sísọ́ra gidigidi nítorí táwọn èèyàn bá wà careless ìrọ̀rùn ni wọ́n mọ̀ sí ra wọn léṣe ẹ sì ti mà nígbà àwọn àrùn burúkú wà nísìn tí wọ́n máa tàn ká látara ẹ̀jẹ̀ ìgbà tó máa fa bẹ tọ̀wọ̀ tí nǹkan kò sí wọ́ wọ́n fi tọ́ ẹlòmíì tí nǹkan ṣe abẹ yẹn tó bá pẹ́ náà olùfẹ́ nìkẹta ó súnmọ́ kọ́ ẹ pé ẹni tí ń sẹ́nìkejì wọn ta fún ẹnì kẹta láìsanwó yóò bá di pé àrùn burúkú ń tàn ká ìdínú tó fi jẹ́ pé gbogbo orí eléyìí ó ń fẹ́ ká wà very careful àwọn tí wọ́n máa ṣe ìdígò yìí wọ́n wà well trained wọ́n sì jẹ́ ẹni tí wọ́n máa ṣọ́ra fún gbogbo ohun tó lè mú kí àrùn burúkú wọn máa tàn ká bákan náà kí ni tí wọ́n fi ń dégò yẹn gangan ìwo tí wọ́n fi ń dégò yẹn àbí ayọ́ tí wọ́n ń lò ní ìsìn gbogbo ẹ̀ ń bùkátà àmójútó gidi nítorí pé ẹ̀jẹ̀ ni ẹ̀sìn mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àrùn burúkú inú ẹ̀jẹ̀ náà ni sòtúmátì wàá lò fẹ́ nìkan àfi kẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sì fọ́ pẹ̀lú àwọn chemicals tó ní agbára àti àwọn nǹkan tó máa ń tako germs tí òfin ní jẹ́ pé ìrọ̀rùn lẹ́tà fẹ́ lómi tó gbogbo eléyìí pàtàkì but alhamdulillah ìlọsíwájú tó ti dé bá nǹkan yẹn gan gidi nìsí débi pé wọ́n fúnra ara rẹ̀ ó lè ra ẹ̀rọ tó fi máa dégò tó máa dá lónú ilé rẹ̀ gẹ́gẹ́ bí kílípà tí kálukú ọ̀ máa lò láti fi gẹ̀rí rẹ̀ sùbẹ́ẹ̀ náà ní kíní ìdégò ti wà níìsì ọkàn rà nínú páálí rẹ̀ ni ó sì gbé lọlé ó tún rí kátálọ́gì mẹ́ta ṣàlàyé gbogbo àyè bó wọ́n ti lè dégò gbogbo kíní kan bó ló ṣe ṣe alhamdulillah tọ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ ẹnìkan á ní tọ́ ibi táwọn ń lọ làwọn dé yẹn o torí pé ẹ sọ pé tí wọ́n bá dégò wọ́n fàbẹ̀ tọ́ yẹn àwọn náà ń sin gbẹ́rẹ́ abẹ abẹ tó ẹ sọ pé gbẹ́rẹ́ ọdá àbí gbẹ́rẹ́ dá ẹ dá ẹlòmíì ọdá o torí gbẹ́rẹ́ ń bẹ lára ń bá ní ọdá láti á sí dédé àwùjẹun ni wọn bọ ń sí gbẹ́rẹ́ sí ẹlòmíì Hmm? àwọn àkàmọ́tò tí wọ́n á sí ń gbẹ́rẹ́ láwùjẹ àbẹ́rẹ́ rí i pé àwọn ẹlòmíì dájú bàjẹ́ síbẹ̀ náà ti rí pé wọn jọra wọn àbí wọn jọra wọn ẹ dáhùn á dídé gò ànábì dé gò gbẹ́rẹ́ sànàbì sin gbẹ́rẹ́ kò sin gbẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá dé gò fún wọ́n fẹ́ fa ẹ̀jẹ̀ tí ò da kúrò lára èèyàn ni àmọ́ tó bá sí gbẹ́rẹ́ fún yàn àwọn fẹ́ rú àwọn fẹ́ rí ẹ̀jẹ̀ kó jáde èwo ní ṣe ní kànú méjèèjì gbẹ́rẹ́ ni eléyìí fẹ́ wọ́n fẹ́ mú un tó ti dọ̀tí kúrò lára rẹ̀ kó gbádùn eléyìí fẹ́ tọ́ ọ lábẹ́ ọ sa ọ lábẹ́ kẹ́jì ò lè jáde ẹlẹ́kẹta ìgbà tí wọ́n bá sí yàn gbẹ́rẹ́ wọ́n máa kó nǹkan rẹ̀ lójú àbí wọn ò ní kó nǹkan rẹ̀ lójú kí ni nǹkan gan ingredient wo ni wọ́n lò fún naam ìgbà mi ò lè jórí ọká ó lè jórí ejò ó lè jẹ adìẹ tí wọ́n dúgbàdì tí wọ́n sun tí wọ́n sọ dé èédú wọ́n máa kó rẹ̀ ó lè jẹ kíní kan ó lè jẹ gbogbo iṣẹ́ ẹ dámà bí aláǹgbà bí adarí pọ́n. wọ́n á gbọ́n rí ọ láyà wọ́n gbọ́n rí ọ ní kíní. akramakumullah bí ẹnìkan nì ìyàwó rẹ̀ pò ń fẹ́ lọ lù àwọn ìyàwó lọ lálàáfíà kò sí ojú ọgbẹ́ kankan lára rẹ̀ tó fi lọ by the time tó wá dé wọ́n ti wá sá lọ́gbẹ́ yánnayànna wọ́n sá lọ́gbẹ́ lọ́wọ́ wọ́n sá lọ́rùn wọ́n sá ráǹdì ní òkè ṣe pé kéékèèké o wọ́n sá ráǹdì so wọ́n tún sá lọ́gbẹ́ ní ẹsẹ̀ wọ́n tún wá sá lọ́gbẹ́ ní déédéé ibi tí ìgbànú máa wà wọ́n tún sarand nígbà tó kọ́ wá rí bá ní kí leléyìí ó ní ìsọ́nì onítọ́ ọlọ́run fi sọ rẹ̀ sọ gbogbo wa sẹ́yìn pé ọkọ̀ dẹ̀pẹ̀nu bàbá nàgẹ̀rẹ̀ èwo leléyìí ibi tí wọ́n ti sọ ní kíni o àfírà padà bẹ́ẹ̀. èèyàn mélòó ni ó tún sí ma na náà kálukú ọkọ ok ìyàwó náà lórí pé wọ́n ni wọ́n sá lọ́gbẹ́ yanayana bẹ́ẹ̀ wọ́n á ní ìsọnù ó ń dira dira báwo kọ́kọ́ fún sá lọ lé bàbá pé kò dájú pé mùsùlùmí fún mo rò pé yé wa ọjà bòsí náà ni wọ́n sí mi irú àfa wo náà la ṣe pé àmọ́ ti ń ẹ dáhùn náà sáfà lẹ́yìn ẹ dáhùn sáfà àmọtúmọ <laughs> àfà sáfà lẹ́yìn. tọ́ ìyẹn ni pé ò ti dà fà ó sì fẹ́ dì ala kulli hal ilé ìjọba ó tún alẹ́ nàbì sallallahu alaihi wa ó tún dé gò nígbà tó ń ṣe siyam hadisi yìí ó takò hadisi tí ó tẹ̀lé nínú tírà yìí pàànàbí sallallahu alayhi wa sallam hadisi Shaddad ibn Aws pàànàbí ó kọjá gba Baqi' tẹ́lẹ̀ kó rí tẹ́niyàn ní Madina títí dì sí bàtà nàbí dé Baqi' àwọn arọ́kùnrin kan tó ń dégò lóṣù Ramadan anabi wa ni aftara alhajimu àtẹni tí ń bá dégò àtẹni tí wọ́n ń dégò fún síyàmù wọn bàjẹ́ tọ́ ó sì jáde títọ́ fẹsẹ̀ rinlẹ̀ ibi ìkúmá wọn lànà bí gan fúnra ara rẹ̀ ó dégò kúrò láti àṣì wọ́n takora wọn àbí wọ́n takora wọn wọ́n takora ọ̀kan ní ànábì dégò ọ̀kan ní ànábì ní àtẹni tó bá ní dégò àtẹni wọ́n dégò fún síyàmù wọn bàjẹ́ sáà sọ pé ànábì nìkan ló lè dégò ni tẹ́lómi bá dán o nu Ramadan síyàmù rẹ̀ bàjẹ́ a sọ pé rárá o al-aslu adamu al-khususiyya eléyìí tó dájú òun náà ni pé gbogbo òfin táwọn ibi bá ṣàlàyé rẹ̀ fún wa wọn ò ní yọ òun kó mẹ́ ọkàrí gbogbo yẹn a jẹ́ pé tí ò bá ti jẹ́ pé òun nìkan lọ́dá ní àǹfààní pa lè dégbò nu Ramadan gbogbo wa náà la lè ṣe bẹ́ẹ̀ a ṣe pé ọ̀kan síwájú ọ̀kan nù sèyáàmù wọn bàjẹ́ àtẹni tó bá ní dégò àtẹni tí wọ́n dégò fún àti àdìsí pàànà bíi dégò nínú Ramadan nígbà tí ń ṣe sèyáàmù ó túmọ̀ sí pé inú kọjá yìí pé ẹ gbọ́dọ̀ dégò ló síwájú ànábì dégò àbí kó sì jẹ́ pé ànábì ti kọ́kọ́ dégò kó tó pé ẹnìkan gbọ́dọ̀ dán máa tó fi dórí òun náà eléyìí ló bí apẹ̀nu láàrin àwọn olùmọ̀ àwọn ètò pọ̀jù nínú wọn ni kò sí ní tó burú nu kádégò nínú Ramadan tọba dégò kò bá sùyàmù rẹ̀ jẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ imaamu Ahmed àti riwaya kan lọ́dọ̀ imaamu Shafi'i àwọn sọ pé gbogbo ẹni tó bá fi lè dégò sùyàmù rẹ̀ bàjẹ́ ẹni tó bá dé náà kọ́ tiẹ̀ náà bàjẹ́ kìí sáyé rẹ̀ lọ́bàjẹ́ o síyáàmù rẹ̀ bàjẹ́ tẹ́lẹ̀ báyìí wa eléyìí tọ́dọ̀ òun náà ni pé hadith tí Bukhari gbà wáyé òun ló dé gbẹ̀yìn nígbà tí ti Shaddad ibn Aws tóun síwájú eléyìí ó túmọ̀ sí pé wọ́n ti kọ́kọ́ kọ́ fún wa rí kó tó di kó ànábì wá sí i a sì ti mà yìí pé má ṣe tó bá kàn lọ síwájú ti ṣe tọ́tẹ̀lé àjẹ́ yìí pé ṣe ó ti pa má ṣe rẹ tó bá jẹ́ yìí lọ síwájú má ṣe ọwọ́ agbẹ̀yìn rẹ̀ àjẹ́ pé má ṣe ó ti pa ṣe rẹ eléyìí là ń pè ní an-nasikh òfin tó pàkan rẹ àti èyí tí wọn parẹ́ eléyìí ń bẹ nínú Islam kéésì ṣe nǹkan àjòjì nínú àwọn òfin àwọn ànábì tó ti síwájú kéésì nǹkan àjòjì nínú àwọn òfin àwọn ànábì tó ti síwájú torí gbogbo wọn náà gbà wípé bàbá wa ànábì Adam aleyhi salam bí wọn ṣe ń so igi láàrin àwọn ọmọ wọn nígbà téèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní pọ̀ òun náà ni pé ọmọ tí wọn bá bí wọ́n máa bí akọ àtàbò akọ tí wọ́n bá bí lóyún yìí wọ́n ó so igi láàrin rẹ̀ pẹ̀lú abo tí wọ́n bí lóyún míì abo tí wọ́n bí ní oyún àkọ́kọ́ wọ́n so igi rẹ̀ fún akọ tí wọ́n bí lóyún míì bó ti ṣe bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ nu kìí ṣe pé akọ àtabo tí wọ́n bí papọ̀ ni wọ́n máa ń so igi láàrin wọn èèyàn akékin ní ìyàtọ̀ à ẹbí bàbá kan náà màmá kan náà gbogbo wọn kò bá jẹ́ pé toyún yìí ni wọ́n fi fún oyún míì kò bá jẹ́ yún yìí náà wọ́n jọ fi fúnra wọn èsì sọ̀rọ̀ ìyàtọ̀ wà torí pé gbogbo nǹkan tí wọ́n bá bẹ̀rẹ̀ òfin kan ni ẹ gbọ́dọ̀ takò òfin yẹn eléyìí ni tó dá aáwọ̀ sílẹ̀ láàrin Habil àti Qabil. Qabil obìnrin tí wọ́n bí pẹ̀lú òun ọ̀rẹ́ wà jọjọ ṣùgbọ́n Habil obìnrin tí wọ́n bí pẹ̀lú òun ó burẹwà dọ́ba èyí tí wọ́n bí pẹ̀lú Qabil ló kí Habil ó èyí tí wọ́n bí pẹ̀lú Habil ló kí Qabil ó kábílà wa wo ojú ètò wọn bí pẹ̀lú òun pé bóun lòun sì wáá fi bíútì yìí lẹ̀ fún hábílà kó wọn wá lọ fẹ́ ọ́gìlì àtù yìí sọ́dà abẹ́ fẹ̀ntọ́ dá wàhálà lẹ́nu tọ́ wàhálà lẹ́nu wọ́n fẹ́ violate òfin tọ́lọ́run ti fi lélẹ̀ o pàápàá jùlọ kọ́bílà èmi ò ní sílẹ̀ fún o ádámù aleyhi sàlám ní bá ń ṣe ń tónù wàá ní dórí tiẹ̀ kọ́ bàjẹ́ ó ní ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ fi nǹkan kan wá ojú ọlọ́run ẹni tó lọ́n bá gba tiẹ̀ ajẹ́pẹ́ ní ti ń fẹ́ iná lọ́lọ́run ọba wípé ká ṣe ẹni tó lọ́n ọba ọba sì gba tiẹ̀ àṣepé òun ó ṣe sùúrù nù ntí ọ̀fẹ́ ni ọ̀fọ̀ wọnú lé lórí habil òmù ìtọ́ dáàjù nínú àwọn àgbò tí ń sìn ó mu ó fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run agbẹ́ nsì ní kọ́bílà gbogbo tí ọ̀dà gbogbo àwọn kan wórówóró kan bí àwọn pàǹtí bí àwọn jàǹkáwọ̀ lóko rẹ̀ ọ̀sàkójọ pé òun náà mi lè wá orí eléyàn ni wọ́n wà ẹni tó lọ́n bá sì gba tiẹ̀ nínú téèyàn fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run nígbà yẹn iná wà láti sama èyí tí iná bá fi lè gbé tọ́jẹ ó túmọ̀ sí pò ń lọ lọ́run gbà tiẹ̀ kálukú wọn gbé tiẹ̀ kalẹ̀ iná dé ọwọ́ sídìí àgbò tí fi sílẹ̀ ó túmọ̀ sí pé ti wà tẹ́lẹ̀ náà lẹ́ẹ̀ma tẹ̀lé yẹn ni pé kí ọmọ tí wọ́n bí pẹ̀lú kọ́bílà ní hábílà ọ̀fẹ́ èyí tí wọ́n sì bí pẹ̀lú hábílà ní kọ́bílà gbọ́dọ̀ fẹ́ nígbà tó ti wá rí i pé ọ̀nà pẹ́pẹ́ fúrú táwọn gbà kò gbé òun tó fi wá sọ pé la ọkọ̀tò lẹ́nàk ní tó kù ní ìsinmi pé màá pa ẹ́ mo fọlọ́n búra pé pípa ni màá pa ẹ́ wọ́n pa ẹ́ rí bá ọ̀daràn àkọ́kọ́ nù ìyẹn kọ́bílà màá pọ̀ sótò ọba kú sí láyé mọ́ ò ní fẹ́ lọ́run ò ní fẹ́ lọ sálùkì yá mọ̀ sá tó màá pọ̀ sódà tó bá ti kú èmi ọ̀fẹ́ wọn ni pípa kọ́lọ́kàn innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run ìgbà kankan lọ́wọ́ ẹnìkan àfẹnjú máa ń payà rẹ̀ tòlédè kúkúrú gbogbo àwọn ẹ̀sìn tí ó ti wà Islam náà gbogbo ẹ̀ o ìtọ́lọ́run náà wà nábì tó síwájú gbogbo wọn gbà yìí pé òfin yìí ti parẹ́ ó ti parẹ́ débi pé ọmọ tí bàbá kan náà bí wọn ò lè fẹ́ra wọn láéláé gbogbo èèyàn ló gbà pé ó ti parẹ́ kódà àwọn Yahudi àwọn tó gbàgbọ́ pé òfin tọ́lọ̀ ń fànàbí Musa aleyhi salam nínú Taurata ó ti pa gbogbo òfin tó síwájú rẹ̀ nígbà táwọn Nasara náà rán rí táwọn náà sọ pé rárá o àwọn òfin tí Ìsá mú wá ó tún pa apá kan nínú ètí Mùsá mú wá ó ti parẹ́ torí pé anabi Ìsá alayhi salam nínú tó sọ fáwọn ọmọ Israẹli tọ́lọ̀ rán sí òun náà ni pé wàlẹ̀ uhilla lakum ba'da alladhi hurrima alaykum mo wá láti wá ṣe fún yín apá kan nínú tọ́lọ̀ ti ṣe léèwọ̀ fún yín àfìgbà tó wá dórí ti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni gbogbo àwọn Yahudi bá ara rí o gbogbo àwọn náà ti sọ pé nasikh wal mansukh ọwà nasikh wal mansukh ọwà bẹ́ẹ̀ náà làwọn Nasara wọn ara rí wọn ni kò sì ti jẹ́ bẹ́ẹ̀ mọ́ ok bóòlù òfin tí ń ti ṣe pata àwọn anabi tó síwájú rẹ títà anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ntí bẹ lọ́wọ́ yín rẹ mo rò pé yé wa nígbà tó dórí ta anabi sallallahu alayhi ni wọn ara rí wọn wá ara rí wọn ara mú kọ tòǹtọ́lọ̀ ń fún anabi sallallahu alayhi wa sallam ó ti pa gbogbo tó síwájú rẹ̀ ó ti pa gbogbo ẹ̀ rẹ̀ torí ẹ̀ nígbà a bá ti lè so nǹkan pọ̀ a wò date èyí tó dé gbẹ̀yìn a ló ti pa èyí tó síwájú rẹ̀ torí ẹ̀ láti sọ pé èyí tí ó kàn yìí oní pé kò burúkú adégò àbá máa ṣe ọ̀ṣùyà kí ló dé tí wọ́n fi sọ pé nínú àdìsí míì hadithi shaddad tó fi sọ pé dídé goma ba suyam jẹ sábàbí ni wípé hadithi ngan lásán ó tún sábàbí ṣùgbọ́n hadithi kan ti parẹ́ sábàbí kejì wọ́n ní bí wọ́n ṣe máa ń dégò kò sí bẹ́ẹ̀ni tí ọba ni dégò bí ó ti ṣe dégò fún yàn tí ẹ̀jẹ̀ ò ní fẹ́ wọ̀nà fún rẹ̀ torí pé tẹ́lẹ̀ tí wọ́n bá báyàn dégò ẹni tó báyàn dégò yẹn yóò fi agbọn tó wà lóde nínú ihò yẹn yóò fi sẹ́nu rẹ̀ agbọ́n yóò fi senu rẹ̀ yóò máa fa ni tó dégò fún yóò fẹnu fà yóò fẹnu so that eje tó dọ̀tí yẹn yóò fi máa jáde kúrò lára rẹ̀ fi máa jáde kúrò lára rẹ̀ báwo la wa báwo ló ṣe fà á tí ò ní ọlọ́nà fún ntó bá jẹ́ pé ntó súnmọ́ jù náà ni pé yóò bọ́ sí ọlọ́nà fún á fún nídàájọ́ kó ti bọ́ sí ọlọ́nà fún. rò pé yé tọ ẹni tí wọ́n wá dégò fún eléyìí tó súnmọ́ jù ni pé kò sí bí wọ́n ṣe dégò fún tí ò ní rẹ̀ kódà òyì lè kọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ tó máa dégò fẹ́ lómi tí àwọn tó tẹ́ni fún pé kó sùn náà torí tó bá lòun ó dìde bẹ́ẹ̀ ó lè má lè rọrùn fún tí wọ́n ṣe sùyàm ọwọ́ lọ dáwọ́lé ní tí ó jẹ́ ọ̀rẹ́ ọ̀ oníkèrè mi ń tèmi èyí tó pọ̀ jù ní pé gbogbo ẹni tó bá dégò fún yọ rẹ̀ òyì sì lè kọ́ torí àwọn sọ pé yọ ba sùyàm wọn jẹ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí anábì ti fi hàn wá pé kò ba àdìsí tó tẹ̀lé léyìí àdìsí ó fi hàn wọn lákòókò gbà tí dégò fẹ́ni tí tó kọ́kọ́ dégò nígbà tí ń ṣe siyam tánàbí sallallahu alaihi wasallam gbọ́dọ̀ rẹ̀ kọjá ọwọ́ a sọ pé àtẹlẹ́yìí àtẹlẹ́yìí o àtẹni tí ń bá dégò àtẹni tí wọ́n dégò fún o siyam wọn ti bàjẹ́ lẹ́yìn rẹ̀ lànàbí sallallahu alaihi wasallam wá ṣe dẹ̀kùn fún ẹni tí ń ṣe siyam kó lè ṣe ó lè dégò asitiri Anas ibn Malik radiyallahu anhu kó máa ń dégò nígbà tí ń ṣe as-siyam àdìsí yẹn sì jáde tó fẹsẹ̀ rinlẹ̀ torí ẹni tó bá fẹ́ dégò ó lè dégò at any ó lè dégò nígbà yòówù tó bá wù ilé ìjẹba ṣùgbọ́n kò tó kò tó ní excuse pé torí pé ọfẹ́ dégò kó a jẹ kó a lọ sídìí lẹ́fẹ́ ni ẹlẹ́ni tí èso ọkọ rẹ̀ tí èso ìyàwó rẹ̀ pẹ̀lú pé yọ wa torí pé tó bá ra ẹ́ńjìnì tí wọ́n fi ń dégò yẹn tí wọ́n tí wọ́n máa fi dégò yẹn wọ́n á rí tán yà síbẹ̀ kó síbi tí wọ́n lè dégò sí kọ́ máa pé ó sídìí lẹ̀ wọ́n máa dégò fún ọ pínpín tó bá di túláàsì àyàfi kọ́kọ́ rẹ̀ ọbọ̀ dégò àbí kíyàwó rẹ̀ ọbọ̀ ṣẹ́gínì ọbọ̀ dégò gẹ́gẹ́ bá a ti sọ pẹ́ni tó bá léètì tí wọ́n dábẹ́ fún tí wọ́n kọ́là fún kò burú kọ́kọ́ rẹ̀ ọba dábẹ́ kò burú kíyàwó rẹ̀ ọba ṣẹ́gínì kọba dábẹ́ kọ́ sáà mọ̀ ti ṣèrà wọn lẹ́sì tẹ́lẹ̀ tó máa ṣèrà wọn lẹ́sì ẹni tí ọ̀yọ́ sì dì fún kọ́ òní wọ́n padà ṣẹ́gínì wọ́n sì dì fún ilé ìjọba lẹ́yìn rẹ̀ hadisi tó tẹ̀lé ó jẹ́ hadisi lílé tìró ó lẹ́nu nàbì sallallahu alayhi wa sallam ó lé tìró nínú oṣù Ramadan nígbà tí ń sọ siyam ṣùgbọ́n hadisi yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹni alimami Tirmidhi ó ní gbogbo hadisi ó lé tìró ó lé tìró ó lé tìró nínú Ramadan kò sí kanú rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ yẹ ṣe pé hadisi ó lé tìró generally o hadisi ó lé tìró nínú Ramadan. kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n lílé tìró jẹ́nẹ́rálì àwọn àdéṣì tọ́tọ́ kàṣíkà nàbí wa ń kọ́ àmà lé wáyé olílé ó ń bẹ nínú nǹkan tí wọ́n máa oge ó sì ń bẹ nínú nǹkan ma wọ́n máa ń ṣe nítorí oògùn tójú ọba ríran dáadáa wọ́n máa ń lò fojú láti so ó sì lè jẹ́ pé wọ́n lò n'itori oge so nítorí ẹ̀ ẹ̀ tó bá kó rí i pé àṣejù ọ̀wọ́ torí pé àṣejù ọ̀wọ́ torí pé àwọn èèyàn kan ti wà tó ti dámọ̀ tó ti mọ̀ wọ́n láàfọ̀ ń ti rò torí pé ńgbà mi tìrò òun ṣe fíṣẹ̀ bí lè là tìrò òun tí wọ́n fi ń po obìnrin ẹ̀kọ́ gbẹ́ntójú rẹ̀ bá ti lè ṣe mẹ́rin pẹ̀lú ẹ̀ ọ̀daràn yọ tẹ̀lé délé náà tìrò àwọn ọ̀daràn tìrò ńkọ́ ò tó a gbọ́dọ̀ sọ̀ra ìdí tó fi wá mú àdìsí wá nínú báàbù siyam ó ní pé lílé tìrò tó bá ipá àdìsí ìfẹsẹ̀ rìn lẹ̀ sọ́ba siyam jẹ́ àbí ó bàjẹ́ lópin ìgbà tó bá ṣe pé tá a bá lé tìrò yẹn kò ní rápálá wọ́n ọ̀nà kan dé ọ̀nà fún wa kò sí tó ṣe siyam àmọ́ tó bá kí tá a bá ti lé tó bá ti lúpọ̀ mọ́ mi ojú ọ̀nà àtidọ́nà fún ní ọmọ wa á sì gbọ́ lọ́nà fún wa kọ̀tọ́. táàdì sì bá fẹsẹ̀ rinlẹ̀ kò bá túmọ̀ sí pé ọgbọ́ lọ́nà fún rẹ ọgbọ́ lọ́nà fún rẹ kò bá sùn yàmùjẹ. àbí òye wa ṣùgbọ́n nígbà tí òtún fẹsẹ̀ rinlẹ̀ la fi láǹfààní àti sọ ètò àkọ́kọ́ sọ yẹn. a sì ti mà ikú àti ti tọ́ka sí pé gbogbo tó bá ti lè dọ́nà fún wa ká sọ̀ra fún. wa baligh fil istinshaq illa an takuna sa'ima anábì ní kó fa omi símú rẹ dáadáa tó máa ń sàlùwàlà àyàfi tó máa ń sẹ̀sọ̀ yá bẹ́ẹ̀ náà ni yọ ẹnu rẹ̀ dáadáa ńgbà náà ti ní fa omi símú dáadáa wàá yọnu dáadáa náà àmọ́ tó máa ń ṣe wàá sọ̀rọ̀ àwọn torí pé o lè bọ́ sọ́nà fún rẹ kó ba sùyàm rẹ jẹ eléyìí náà tọ́ka sí pé ó lè jógun etí ó lè jógun ojú ó lè jógun mú náà ló fi sí lọ́ba gbọ́ lọ́nà fún rẹ èyí tó dọ́gba jù ní pé sùyàmù rẹ ńkọ́ ó ti bàjẹ́ ẹni tó ní kí èso oúnjẹ bóòlù sì fẹ́ ba sùyàmù jẹ á lomi tó fà símú náà sóúnjẹ ni bóòlù anábì sọ ní sọ̀rọ̀ fún tó bá pọ̀ sí sùyàmù eléyìí jẹ́ kó sì ẹjẹ́ àdó mẹ́. الإمام الترمذي قال لا يصح في هذا الباب شيء kò sí nǹkan kan nínú àwọn àdéhùn tó fẹsẹ̀ rinlẹ̀ nípa lílé tìró nígbà tá à ń sọ sùyàm àǹfààní ńlá lélẹ́yìn àǹfààní ńlá ni bí àwọn olùmọ̀ ńlá wọ́n ti síwájú wa ṣe wàhálà tiwa ni ká sàǹfààní lára àmà wọn wọn láti sì kan òsítọ́ fẹsẹ̀ rinlẹ̀ lórí eléyìí ó túmọ̀ sí pé ànídìí ká yọra alẹ́ nu ṣùgbọ́n ṣeṣe kó lùmọ̀ kan dé lọ́la kó a sọ àdéhùn yìí

gbogbo ẹni tó bá ti lólóòótọ́ olóòótọ́ náà níjàre gbogbo èèyàn lólóòótọ́ lọ́dọ̀ ẹbí mùsùlùmí olóòótọ́ ni ẹ̀hẹ́n ó lè jẹ́rù wọn so wàhálà tí wọ́n dalẹ̀ fún àwọ̀ wa tún ṣe àlékún wádìí ibẹ̀ láti wá rí i pé ṣé ọ̀rọ̀ ẹni tó ní àdéhìí kan ò sí ní báàbù yìí tó fẹsẹ̀ rinlẹ̀ ni lọ́dọ́gba jù ni àbọ̀rọ̀ ẹni tó ní àárínú àwọn ètò ṣe fi ṣẹ̀rí ilé ìjọba jẹ́ abẹ́lọ́wọ̀n bá wa قلنا والو لولا تما فاهم كتان بوي سوا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليكم السلام wọ́n lè yàn jẹ sáré ọwọ́ agúnfẹ̀ ìgúnfẹ̀ tó gúnfẹ̀ yẹn ọwọ́ amúkóúnjẹ tó jẹ kó jáde wá sọ́nà ó tún wá padà kí ni ìdájọ́ síyàmù tó bá ń ọ̀fun ló dúró kò dẹ́nu tó fi padà kò sí wàhálà tí èsì máa pe ìgúnfẹ́ hàn. tọ́lá lomi wàhálà rẹ̀ pọ̀ tó bá ti jó oúnjẹ kan ọmọ gùnfẹ́ ní kulala èyí náà sì mọ̀ kó àwọn oúnjẹ kan àtàkìtì yẹn bá jẹ yọ ọmọ gùnfẹ́ náà ni tí ẹni tí ń já àlùbọ́sà bàbá àlùbọ́sà ayú yọ ọmọ gùnfẹ́ ní ráì jésù ló pè oúnjẹ yẹn ò sì bọ́ sọ́nà kò bọ́ sẹ́nu rẹ̀ kò sí wàhálà náà àlàyé ń bọ̀ nípa ẹni tí. obi bì abẹ́ni tó pọ̀ sọ̀gí gúnfẹ̀ yìí náà ó náà. kọ́ gbé ẹni tí ń pèpè fún sọ̀láàt kò lè tẹ̀síwájú mọ́ sẹ́ni tí ọba bá tí ọba bá parí ẹ̀ ẹni tí ọba pè lẹ́yìn rẹ̀ sí ọba parí ẹ̀ àbí yóò pè tiẹ̀ kò sí èdè ẹ̀sìn tó burú náà àríkùsọ. tí. tẹ́ bá ti gbọ́ lọ́nà ọ̀fun síyàmù yìí ti bàjẹ́ wọn làwọn farọ́ bu mu àbí èélà nínú Ramadan ẹ wá gbọ́ lọ́nà ọ̀fun yìí kálukú sinmi nìyẹn. Naam. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك